الله ومن لا يسمى ذلك مثل الله ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه وما كان من رب فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنزل لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجعناه وأنزل عليك بنفسك وجدنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل البنين والسلوات على قوم موسى أنزل البنين والسلوات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما ìtòsíwájú mùsùlùmí à ń sọ wà lẹ́sìn ìjọba ìfàmì lórí sallallahu alaihi wa sallam ẹni tọ́lọ̀ bọ́ láti bàbá máa jẹ́ tẹ̀lé fún gbogbo wa àlọ́ ìkẹlẹ̀ orí wà nínábi má jẹ ọ̀já sí àfẹ́yìn àtẹ̀yìn ọlọ́run dákun tọ́ bá kí ànábì tọ́ káwọn ayé rẹ̀ tọ́ kí àwọn sọ̀hábà rẹ̀ dákun kí àwa náà pẹ̀lú wọn káwọn òbí wa pẹ̀lú wọn káwọn àfa wa káwọn aya wa káwọn ọmọ wa káwọn ọ̀rẹ́ wa náà pẹ̀lú wọn ọlá gàlí kàǹtì rẹ̀ àwa ń bí

Allah subhanahu wa ta'ala kò ní jẹ́ gbàgbọ́ wà láàrin àwọn àti àlẹ́jọ́ gbẹ̀lẹ́gbẹ̀mà láti lè bá àrí láti lè bá àtẹ̀lé wo ìdáhùn. Bákan náà, a ń bẹ̀rẹ̀ pé kí àwọn àjọ ní èdè Yorùbá ìjọ yàtọ̀ sí àjọ gbogbo èèyàn lọ́mọ àyàfi mọ̀hánídù mọ̀hánídù lẹ́yìn tí ó rí dáadáa tí ó máa pè láìra àwọn àjọ yìí àjọ yìí àjọ láti sàtàlì ní òṣèlú àjọ ní ìgbìmọ̀ tí a máa ń ní òṣìṣẹ́ tí wọ́n ìlọ́mọ ẹgbẹ́ lẹ́yìn náà gbogbo mùsùlùmí ayé pátá yòókù oṣù náà ni olùkúlọ́wọ́ wọn àlùsọ́ọ̀rù wọn àwánù wọn ní a lè mú pọ̀ bí wọ́n bá ló mú àwọn tó fẹ́ máa di ìyàwó foundation tó fẹ́ máa tẹ́lá fún àwọn tó fẹ́ máa di ìyàwó jọmọ́ mélòó ni ó rí de bí epo mbẹ níbi sílẹ̀ fún di àbáàbẹ̀ lóbẹ̀ yìí ìgbọ̀ bá rí ìrùsẹ̀ jẹ́sí kájọ́ rẹ̀lì lọ́rùn náà kọ́bà tó ń kàkọ́ pẹ́ tó wà pé ah, ẹgbà ti ní ìpínlẹ̀ tẹ̀lẹ̀ wo ọ̀dọ́ ti aná ọyẹ́ ọ̀pọ̀ fẹ́ tó pọ̀ bọ́bá yá ẹgbọ́ tó ti dáa tó tó tó lò àwọn tó tó kọ́ lẹ́tà pé ah, bá tó tó mẹ́ta nílé wa náà títà kì í rí ìkì ta lọ fẹjọ́ lọ díẹ̀ díẹ̀ báwọn ẹ mọ̀ rí èmà bẹ́yìn bá ti di tó fẹ́ mú tó ni mọ́ọ̀kì fi hàn kọ́kù tí ò ní parí bàbá bí ọba mẹ́fọ́ ní ìkàtó lè dé lánàá sí èkú náà kí ni foundation o àjọ kí ni organization o ẹgbẹ́ ọlọ́run tó jáde èyí táwọn èèyàn gbé kalẹ̀ ìdé èsì ẹgbẹ́ o àjọ ọyàtọ̀ sí ní o ìjọ táàlù òṣìṣẹ́ àjọ àwọn òṣèṣì ìṣẹ́jẹ́ wo oṣù mẹ́ta bẹ́ẹ̀ sí pé torí ọlọ́run táwa ni àjọ bùkátà gbogbo mùsùlùmí táàgẹ̀ nìkanlẹ̀ sọ̀rọ̀ yẹn bí àyè ọlọ́run tó jáde láti gbẹ̀rẹ̀ rẹ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀ ọlọ́run yẹ ìṣẹ́ o àníyàn bí ẹ̀lẹ́ sọ́ọ̀tàì nínú àníyàn tí ẹ ti gbé àjọ ìlọ́wọ́ alọ́sítàkùnrin láyé bí mẹ́tì kẹrẹsẹ̀sẹ̀ nígbàgbà ìjàmá mẹ́tì kẹrẹsẹ̀sẹ̀ àwọn kan wá ní ìgbìmọ̀ tí wọ́n ti ṣìyàwó mòrò sáfẹ́fẹ́ ومن أحوجنا إلى مثل هذا الموضوع يعني أعون على آخرة. نعرف تساوي بولا في أو الضبط láwọn mùsùlùmí ìbùkìdá anínà ìmọ̀tàkẹ́lẹ̀ látọ̀dọ̀ ìdí sọ̀rọ̀ gangan nítorí pé àjẹ́nà tá a jọ ń pariwo yìí kọ̀tà sí ebi ìgbà tí àwọn èèyàn lè dín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ go àti ẹ̀ma ń bá bọ́ọ̀lù wọn go go èèyàn lè go ọ̀ndrẹ́dì láàrin ìtẹ̀jú mẹ́wàá ebi kọ́ máa kàdé ń ta ìjọba nínú ṣùgbọ́n ẹgbẹ́ bọ́ọ̀lù sí ní ẹ̀sẹ̀ ẹ wá fún àgédégédé márùn-ún sí níwájú ẹ̀yìn ẹ̀mẹ́jì orí bọ́ọ̀lù ìgbà wo ìsìn yóò rí pé gbóhùn ọ̀rọ̀rùn bọ́ọ̀lù àjẹ́ náà ti rí wájú wa nù àjẹ́ náà tó ń sọ abẹ́wájú náà abẹ́ẹ̀dẹ́gbá arúgbó àdáàbò ṣùgbọ́n tá a bá lọ wo tó wà nù àbí tàbí ìrẹ́rọ̀ fàtì ìjánnájú ìjẹ́ èyí onímọ̀ fún ọ̀ràn ní bẹ́nu rẹ̀ ilé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé dáadáa ní bẹ́nu rẹ̀ àwọn bọ̀ Allah subhanahu wa ta'ala ọba ìmàlẹ̀ ọsọ tó wà kalẹ̀ fún sàtàrà ní kókò ìfọ́sí sọ̀rọ̀ kan kábọ̀ wulẹ̀ ní káàdì ọlọ́run ti tó wa lẹ́yìn tó ti fún wa ní ìtaàṣọ sọ́dọ̀ fùrùkọ́nì ó tó bẹ́ẹ̀ kọjá tó bẹ́ẹ̀ lọ́nà ti sọ̀rọ̀ ìwà àwọn mùsùlùmí nítorí tí ń jẹ́ fùrùkọ́nì náà ni tí ń sòkùnyà láàrin òdodo àti irọ́ láàrin òkun àti ìmọ́lẹ̀ láàrin dáadáa àti àìdá láàrin àlùjànnà àti ní àdìná Allah subhanahu wa ta'ala ni wa ibadur rahman àwọn onímọ̀ la ilaha illallah ọlọ́dàkùsànú wa o dákùsànú wa o dákùsànú wa o gbogbo bàtà àbàdó làyé mọ́jì àmọ́ òun mímọ̀ lọ́ta o ẹni tó fi lọ́nu wọn àtàntà dàpọ̀dà òtí gbà tí ọ̀tá àbáàmà ilé ń gbèrò ọmọ wa lọ ara àpẹẹrẹ ìgbà náà ni wípé àsìkò títà àgbègbè àmà ti ń tó gẹ́gẹ́ ni kí ni kí ó kí ó wò lè mímà tí ń bímọ wa sọ wípé mò ń síwájú ṣùgbọ́n káàkiri wípé àjọ ń ra wa létí ẹ ti fa òdáàbò kalẹ̀ fún mi tí ti máa ti ń gbàgbé àwọn ọmọ mi létí tí a ti jọ tàbí òkú ojú ò ààrẹ àti máa gbé nìyí ṣe má lọ́wọ́ ẹyọ̀ láti lọ padà ìwá mùsùlùmí àmọ̀fẹ́ sọ́mọ̀ mọ̀kò bí ilé ọjà tí ó sì ń sọ̀rọ̀ ìbáàdù ìbáàdù jámùrí rùbùdíyà ìsinmi gbogbo ọgbà tí ó ní alẹ́lùmọ̀kan tọ́lọ bá fẹ́ pé ẹ̀dá tó bá fòókọ rẹ̀ pé àpẹẹlú òsì mẹ́fòókò pé ẹ̀rù rẹ̀ nígbàtí ọ̀sọ̀sọ̀ fẹ́ mú èmọ̀ jáde fún ànẹ́bì sallallahu alaihi wasallam ó mú lọ sánmà pẹ̀lú ara rẹ̀ àtẹ̀mí rẹ̀ pẹ̀lú tó fẹsẹ̀ múlẹ̀ àtàrà àtẹ̀mí

lẹ́yìn bá ti wáyọ̀ ní gbogbo ayé tí wá ń rẹ̀ ẹ̀yìn ikú wọn wọ́n ní tó ti bẹ́ẹ̀ ó lóun ọ̀fẹ́ kẹ́lẹ̀ kẹ́kọ́ èsì wọn ẹ̀yìn náà wọ́n èkó rẹ̀ díẹ̀ díẹ̀ àwọn fámìlì ọba tó léde ẹ̀yìn ló kẹ́yìn àwọn ènìyàn ọkọ̀ gẹ́lẹ́ lè bó kàdúnà mélòó ní báwọn rẹ̀ wọ́n yẹ kọ̀ọ̀kan náà mọ̀ ní sẹ́yìn tó lè káwà káwà bí èmi kan o kí ni kúkú yàtọ̀ lọ́dún bọ́lá wa kẹ́ ọmọ kan o mọ́tò ìdàkídá nìyí wọ́n jọ tó ń pọ̀ ní o wàhálà bẹ́ẹ̀ rẹ̀ yí gbogbo ayé jẹ́ kí wọ́n lè jẹ́ ọ̀rẹ́ rẹ̀ yóò lọ́ta bí ó lọ́ta kí ní kéèyàn wà ní ìfọṣọ owó ara rẹ̀ náà béèyàn sì ń lẹ́kọ̀ọ́ sọ́jà wọ́n ní tó fi ilẹ̀ sọ́jà oní èrò pọ̀ mẹ́ yọ́ sábẹ̀ nìkan yọ́ lọ rẹ̀ ìjọba bá tí a máa nu pdp kan lọ́gọ tẹ́tẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá àwọn ìṣẹ̀dá bẹ́bí tó lè tí ò lè bàjẹ́ ó ní àlàáfíà máa lẹ́kọ̀ọ́ máa lẹ́kọ̀ọ́ máa lẹ́kọ̀ọ́ àwọn wà fún ẹ lọ́jọ́ kọjọ́ ibi tí wọ́n fi ọba ni bẹ́yẹn sí iná ìyá rẹ̀ ń jọ ojúmọ́ yọ̀ ọ́lọ́ rẹ̀ ọlọ́njọ́ ọlọ́njọ́ mẹ́ta wò dídé tí a bá wọn fẹ́ bẹ́yẹn sọ bá ní ẹrú mi àwọn mímọ̀ lójú oyé wa bẹ́ẹ̀ kílẹ̀ ẹ̀rí wa ọlọ́njọ́ subhánà lẹ́rí asọ́rọ́ bí abidi yìí bí abidi yìí kọ́sọ́ fún mi muhammadu wọ́n ní kọ́dọ̀ àpò ànàbí ìdáhùn ọ̀dà pẹ̀lẹ́ ló kọ́sọ́ fẹ́ abudu torí pé ìtọ́lọ́ fún wa fẹ́ sọ bẹ́ẹ̀ mà ni wọ́n mú yàn rìn láti bí ìlọ Jerusalem láti mọ́kàlá Jerusalem Jerusalem lọ sí sámà keje lórúkẹ àtẹ̀ní ẹ̀ àtàrà rẹ̀ fúnra ọlọ́run lọ pẹ́ ní bọ̀dìgẹ́nu ló wípé èmi mo tó bẹ̀rẹ̀ ni mo ti rẹ̀ wọ́n wá fi ṣùgbọ́n ẹ̀nà bẹ̀rẹ̀ tí wọ́n èé lò lóde lábá àbí fún nǹkan ìyanu kọ̀tọ́ pé alihamudulilayi lẹ́bi asọ́rọ́bì abúlé búrú ilé ọ̀rọ̀ náà ní ọ̀pọ̀ ìbọ́lọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ fi yí ó yé wa pé tí mo fẹ́ sọ ìtẹ́ èèmọ̀ ni ẹ̀ràn tí ó tako ṣùgbọ́n tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yọ yẹ yìí mùsùlùmí ọlọ́run wá ní wá ìbáàlú rahman nígbà tí a ní tí a ní ìwá ó ń sọ́lọ́ ní ahábùlà fún ìlàlọ́ ó ń kọ́ tó wọn láìkì jù abdullah abdulrahman àwọn àfáà ní kí lọ́pàá tábìlì ìdá méjèèjì yọ márùn bídà wà wùmí dà nínú ọjà yóò fẹsẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n ìjọba Allah Ar-Rahman lọ́nà ń fi ògùn díyà ti ti mú gbogbo kan ìbókè pọ̀tọ́ ní Al-Qur'an wa ibadu Ar-Rahman wa ibadu Ar-Rahman wa annahu lamma qama Abdullahi yad'u kadu yakuruna ó bínú láìwọ̀ èèyàn máa ń pé tí ẹ ti bàjẹ́ ó sì bàjẹ́ bínú o náà ní àbúláàbì tí wọ́n bá sì dà yàn pé nínú òṣè sí àpọ̀lé mẹ́fẹ̀ pé bá amúlíká tí wọ́n lákọmọ lórí wọ́n wọ́n ìdá ní pé àpọ̀lé ni Abu Zainab umu Farida wọ́n pẹ́ ní ìpè tí ó mú àpọ̀lé lọ tó tí wọ́n bá sọ wípé sísá bàṣírọ̀ ọ̀pọ̀pọ̀ kọ̀sẹ̀ntì wá ju ọkọ̀ rẹ̀ wọ́n wá ní ọjà abúlé àbí iná kí ló fà sí ọmọ sùkánà wọ̀ náírà tó fẹ́ pààyàn rẹ̀ yọ parun ó tún pèsè ìyàlẹ̀ fún àríkì àmà ní wọ́n dà pé ọwọ́ níta bá sí àdá abúlé àbí tí ọ̀dà kọ rẹ̀ kò ní ìdá akọ rẹ̀ báwọn àtìsọ́pọ̀ ìdí àkọ́kọ́ àwọn èèyàn ò ní mẹ́ntọ́ wọn bá ń wí torí pé ọkọ rẹ̀ gẹ́gẹ́ kọ̀ gbajúmọ̀ màmáka bí làbúlà bí òun ọlọ́run sì ń bínú sí ni ó sì fẹ́ káyọ́ mọ̀ kó

tí ìwọ́sàrí tí ṣe ìrìnlẹ̀ Kùrán ọlọ́run wá kọ̀ kọ́ lọ rè fẹ́ sọ̀rọ̀ náà Kùrán kọ́ wá fi tó torí ẹ̀rán nàbí tó torí ẹ̀dá iná tó torí ẹ̀dá níjà náà tó torí ẹ̀dá kámọ́ sí òun tó torí ẹ̀dá ìyọnú rẹ̀ àti bínú rẹ̀ òun náà ní ìjọsìn

ó sì fi ọlọ́rùn wọ́n jẹ́rù ìjọba ọtí ọlọ́rùn wọ́n jẹ́rù dání o wọ́n jẹ́rù owó ọtí ọlọ́rùn wọ́n jẹ́rù ayé àwọn wá dúpẹ́ wípé ẹ̀rù ọlọ́run ọba ní á ẹni tí gbọ́dọ̀ ń bá ti wá tẹ́ lọ́rùn a jẹ́ pé ìtọ́lọ ń fẹ́ sọ ìyọ́ tẹ́ lọ́rùn yọ́ wà ní máa rọrùn fún wá ìbáradùn rọ̀hún Allahumma ja'alna min ibadi ọlọ́run já wà náà Allahumma ja'alna min ibadi ọlọ́run já wà náà Allahumma ja'alna min ibadi ọlọ́run já wà náà wọ́n ìbádù rahman àwọn ẹrú sí ọlọ́run ọba ọbọ̀ ń kẹrì ààbòrán alẹ́yìn ìṣúná àlàáwẹ̀ àwòrán jama gbogbo wá ti gbàgbé ẹrú ọlọ́run ya ọwọ́ akùbá ti máa mọ̀ lára ara wa gángan àwọn àwọn ọ̀jọ̀gbọ́n náà yóò

àwọn ẹrú ìṣọ́nà ọba yorùbá yìí àwọn ní alìmẹ̀bí náà yà bìṣù náà alàlẹ́ àwòrán àwọn náà àwọn èèyàn kan ní wà láì rírí wọn yóò máa dí ẹ̀mà fún ẹrú ọlọ́run lẹ́nu tí èdè ti tàkọ́nú lóru wà látàkọ́ lókù àsọ́núrù wà kéèyàn ọmọ ọdọ́gbọ́n ìdọ́gbọ́n àmà wọn ti ń tẹ láàrin ara wọn gan bàbá sọ̀rọ̀ àmà wọn ti ń tẹ yóò gbé àwòrán bí ẹni ọlọ́run ọba wá àdúgbẹ́dọ̀ ọlọ́run ọba o tó bá lọ rè jẹ́ pé nọ́ọ̀sù kan wá látọ̀dọ̀ ànìyàbí lórí láwà nínú àbàdánù lọ́dọ̀ àwọn èèyàn mi. kápẹ́ nọ́ọ̀sù lọ wà ní lórí kí ni o lórí láwà ní. ẹgbẹ́ kí ni nọ́ọ̀sù yóò bá òṣàṣù ní àfọ́mi o ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run dàrẹ́ẹ̀tì tí wọ́n ti pè ìtẹ́lẹ́sù wọ́n èé fọwọ́ padà rẹ̀ yìí torí wọ́n yọ láti di nọ́tọ̀ ibi tí mo ń ga ju àlèkù lọ nọ́tọ̀tọ̀lá àrùn àgátọ́kọ̀ ìyàwó máa fi jókòó níjọ áfíríkà níjọ wàdímà nìkà rẹ̀ wọ́n máa ń pè bẹ́ẹ̀ torí wọ́n ga ju àlèkù lọ tó ń kàtó ọ̀gá ẹ̀ǹta àti ìrẹ̀lẹ́kùnrin nọ́tù ọ̀rọ̀ tó ga jù kẹ́gbẹ́ àti wa ibadur rahman àwọn kan bẹ irun gbàyí ní a fi àwọn kan sọ̀kòtò ní a fi ń gbà wá wọ́n wà pákéjì bí wọ́n bá sálámà ní ìjẹ́ kó tó rùn sálámà kò ní jẹ́ sálámà tí ó fèrè lẹ́yìn tó bá wùyàn sọ̀rọ̀ tánú lẹ́yìn sí gbogbo ọ̀nà kọ́tùnà ìgbọ̀bá ń tà náà ìdí ìsọ̀tánù rẹ̀ nínú ó ti jẹta ní sálámà ìyá wà ìbádọ̀ rọ̀sán lè fi yamṣúnà láàrùn àwọn náà àwọn ilé yamṣúnà alàlàrùn wà àlẹ́yìn mùsùlùmí wàlúwàkọ́r tí ń bá rìn lọ lórí ọlọ́mọba jẹ́jẹ́ ya máa lọ kéése ìrìn kí ọ̀nà tó fẹ́ gbẹ́ díẹ̀ yẹ́mùsí kà á ní ọmọ màrí orí ọ̀dọ́ lágbàtí ẹgbọ́n bẹ́lá rẹ̀ wá ní pé kò sáyè láti rìn ní òrìn níbi ẹ̀mbátà pẹ̀lẹ́ rẹ̀ nígbà rẹ̀ rẹ̀ lọ mọ́rù wá ìgboro máa ní kò dé irú ìwò láàrin jẹmọ́ àbọ̀ àwọ̀ àdáàbẹ̀ káàmà fi sàlámà lè tún gbára wa kọ́mọ̀bà wà rílẹ̀ ọlọ́run wá sọ àwọn atẹni tiẹ̀ yẹmṣú ní alẹ́lẹ́ àwùjẹ àwọn náà wọ́n èé tẹ́lẹ̀ gírígírí níbẹ̀ ti ìsìkìbáàrì ìtẹ̀ẹ̀ta ni ó mọ̀ a mà wọ́n tí wọ́n máa ń rìnrù rẹ̀ àwọn ẹ̀ta balẹ̀ ẹ̀mú balẹ̀ kọ̀kọ́rọ̀ tó ní ẹ̀pẹ̀ lónìí àmọ̀tẹ́mọ̀ bẹ́ẹ̀ kọ́nà tí wọ́n bà nínú oríṣi wọ́n gbé sókòtò sí wọ́n ni wọ́n ń drag àmà lọ́mọ báńkì rẹ̀ ìrìnkú rẹ̀ nù ìrìn tí a wà láàrin ẹ̀ǹkí ń dọ́gbọ́n àti ẹni tí ń pé kí lọ́wọ́ dé àwọn eléyìí in tí ó sì máa mú àti bẹ́ẹ̀ náà ní pé ibi àmọ́ ń bọ́ màrí kí làwọn àgbàlagbà wúlẹ̀ yorùbá wọ́n ní ẹ̀dìẹ̀ tó mọ́ sùn sùn sínú ìta sùn wọ́n ní kí ní ń bàjẹ́ ìtàrí ara rẹ̀ ń bàjẹ́ ẹ̀dì ẹ̀dẹ́ mo ní bàjẹ́ ibi tí ó sùn kẹ́yìn o àwọn wá gbẹ́ wọ́n mọ̀ sọ̀bí táwọn ó sùn kẹ́yìn rẹ̀ tó jẹ́ ẹ̀dẹ́ sílẹ̀ mú ò sì ní ṣe ń tọ́lọ̀ ọbọ̀ pẹ̀lú orí ọlọ́run bá ẹ wá máa wèmọ́ ọlọ́run tí wọ́n bá tó wá ń lọ sí ìmọ̀ fún ọmọ nàbí adámà orí ti sì ní àwọn tọ́lọ̀ ń fẹ́ sàmúlò pẹ̀lú mùsùlùmí tó ti wáyé àwọn kan bẹ wọ́n è ọmọ èsì ní wọ́n sì máa ń tẹ́rìyàn ní sùúrù ni wọ́n ti dà ọkọ̀ bàbá mú lè jáde ní ọ̀nà wọ́n ń sàlámà tí ń bá wọ́n lọ wọ́n lè rí àwọn ọlọ́run ẹwọ́n tọ́lọ́ lò já ìlú náà àwọn aláìmọ̀kan atán ní sùúrù tẹ́ ẹ bá sì kíyèsí dáadáa ẹ ń bá ẹjọ́ gbogbo dáadọ́ kí ó tàbí ìfìsọ mú ní àbẹ́ èdè ló ní máa kànú àbá àwọn tí yóò nìká ti bẹ́ẹ̀kì ìtẹ̀lẹ̀ ibi yóò lè yọ́wà fún gbogbo gbogbo ẹ̀kí làǹdúró ẹni ọmọ lọ́rọ̀ ẹni ọmọ dáǹdúró de nìkàtí ní ìdí ara wọn ní ọbí wọn ní o kìlọ́mẹ́rù yáni lórí àṣàrò ìyẹn tẹ́ẹ̀mà ààlè bọ́ ní àbákiri tòótọ́ òun náà ni bàbá wa bí tẹ́yìn ṣùgbọ́n ọ̀pá fẹ́ ṣe ìnáwó òkú àbájọ nàìjẹ́ ara wa náà sáni yóò tiẹ̀ kò sí ẹja agbọ́nà bọ́dà wà láì mọ̀ pé jẹ́sẹ̀ tó fílé ṣùgbọ́n wọ́n jẹ́jẹ́ máa dọ́rọ̀ ọ̀yá ooo irú àpẹẹrẹ olè ń bóyì nínú ẹbí gẹ̀rẹ́gẹ̀ wọ́n sì mú yàn lọ́tà àgàgà ń bi iṣẹ́ wọ́n mú yàn lọ́tà ní bẹ́ẹ̀ wọkọ̀ pọ̀ lójú ẹsẹ̀ bọ́rọ̀ yìí ọ̀bá ti jọ rárá ló ń jẹun sọ gbogbo wọ́n mú yàn lọ́tà sọ́ọ̀lì bẹ́ẹ̀ bí òkè ni orin ẹgbẹ́ ohun tí ó kù láti ẹ̀yìn òṣèré ni bóṣù obìnrin lọ́kọ́kọ́ lórí ọ̀kadà tọ́fẹ́lú ahá sọ́rí bẹ́ẹ̀ kí ẹgbẹ́ fún e, fẹ́ gómìn ma tí ṣùgbọ́n èmi àti yí ìgbà tí wọ́n mọ̀ pé torí ọlọ́pàá fi ṣe onígbólò tí ó jáde lẹ́nu ti a sí àwọn èèyàn wọ́n ìdá ọ̀pọ̀ àwọn ìdá ìwọ̀n táwọn sọ̀rọ̀ òyìnbí tí a bá ń bá wọn sọ̀rọ̀ nítọ̀rọ̀ kí wọ́n bínú ìtọ́jọ́ ni sàlámà mo ti sọ̀rọ̀ fún ẹ̀bá àmọ́sọ̀ olóbíwọ́pọ̀ òsì ọlọ́run ti mọ̀kọ̀ wọ́n kúrú ẹ̀dọ́ wá o lọ́nà lè ní ilẹ̀ àrọ́gbá àrọ́gbá ara yìí lọ wà ọlọ́run náà jẹmọ́ àtọ́jú wo èé kan tọ́jú bá lọ ṣùgbẹ́ mi àti ilẹ́ nìyí àwọn ọmọ fèsì ní àbáàdì fèsì àwájọ ìkọláwà wèrè lẹ́yìn àmì àṣẹ́gbẹ̀ fún àní wọ́n jẹ́ wọ́n bí wèrè wọ́n jẹ́ wọ́n bí jẹ́ lọ́júmà bí máa rú ẹ̀rọ gbọ́nà jù ẹ̀rọ òkun ọ̀gá máa dúró ẹni tó wọ́n ní ìsájú tó jẹ́ ìrìnàfẹ́ ní ìgbésẹ̀ ìbáwò obìnrin pọ̀ mẹ́ni táwọn obìnrin ló ní ẹ̀sìn rẹ́ mú La ilaha illallah bọ́bá ti tẹ̀lé àná nínú ọ̀dẹ́ wọ́n ti rajà tó tọ́lọ́dẹ́ ele àfúnyẹ ọlọ́jà lówó ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀rà gẹ́jọ rẹ̀ nira ó fi àwọn one thousand yóò bá tó rẹ̀ nira lọ́ba ń tó ìyàbá tó náwó ẹ̀yìn fóònù lówó náà ah ilé àdé one thousand mo fi ìyẹn ní ẹ̀fún lówó kẹsàn náà ah ẹ bá fúnṣọ lẹ́nu ọjà rẹ̀ nígbà fún sọ́kọ́ kẹ́ẹ̀kọ́ kẹsì nímọ̀ tẹ́lẹ̀ nìkan mọ́ra ẹ̀kẹ́ náà ló ṣe ní iṣẹ́ kàtà ìní wà lè bọ́ iṣẹ́ ẹgbẹ́ ní òsìn jẹ́yìn àtàfọ́ jẹ dípò tí ẹlẹ́wọ̀ kìí ṣùgbọ́n kò sẹ́nà oníṣẹ́lẹ̀ kíyàn oníṣẹ́lẹ̀ kíyàn mọ́ sọ́rọ̀ náà ẹlẹ́ àní wèrè gidi ṣe lónìí ọkàn ìtọ́jú ẹmọ́ bá mi sọ̀rọ̀ rárá rẹ̀ bá mi sọ tẹ́lẹ̀ ní wípé èèyàn gidi lẹ́sẹ̀ bí ń bẹ láti aṣọ wèrè pọ́pà ní bá yín sọ̀rọ̀ Tàbí ní mẹ́lábí àjọ. Ẹjọ́, ṣé wo ní àtàkì ìmọ́nì wa ni? Wo ní àtàkì ìsìlámù wa ni? Ha gọ́ wà náyà àbọ̀. Àti ni o? Wà náyà àbọ̀. Eléyìí lẹ́nì kátútúra wa yẹ̀wó lẹ́nì ẹgbọ́nà ń sọ lánàá wáyìdà ọkọ̀ bàhún lè já ìlú náà. Mùsùlùmí gan-an, iní àtàkì Mùsùlùmí nìsì. bá a bá jókòó yálùwà lámọ́sánásí táàrin retí ẹ̀hàn táà dé káwá gbóore ọ̀rọ̀ náà láàdàlẹ̀ ìṣẹ̀lẹ̀ rí sí àbúrò ìmáàmù náà ah, ẹbí ọmọ kímà ìbá o lórí gbúgbú bìbí ní orí sínú ẹgbẹ́ ẹ kímà bùkà ah, lórí ẹ̀rẹ́bí ọmọ àríwá sí kí wọ́n rẹ̀ yàrá wọn à kẹ́ ẹ̀rí mọ́sálásí mo lè sọ ní ọ̀rẹ́ ẹ̀rí sí ìgbẹ́lẹ̀ mùsùlùmí yọ mùsùlùmí gbogbo lẹ́yìn àbúrú tẹ́yìn náà àbúrú lẹ́yìn kọ́ àbúrú kọ́ yà ní ìtòlẹ́yìn ní ìdíyà lẹ́yìn náà ìmáàmù wa ń kọ́ ìmáàmù ṣé ìmáàmù eléyìí gbogbo ń tàbí kẹ́yẹ̀ lè ní máa kí tèmi gangan nínú ọ̀dà ní àtúmọ̀ ń tẹ̀lé ìsìn tí ó lẹ́yìn máa wọ́n ní bá dùn ọ̀sán àwọn ìṣòro ọ̀bọ̀ òkè àti èyí na. yẹn ṣúnà rẹ̀ àbúrò ìhàwùnà jẹ́ máa bóò na ó kéré tábà ń bára wá sọ̀rọ̀ pé ìtàlẹ̀ sí ìfúnwárí wà ní èsì àwọn èèyàn nìyàn àwọn èèyàn lónìí wọ́n sọ democracy ìdọ́lọ́wọ́ bá wọn wọ́n ìbádùn democracy làwọn mùsùlùmí ni ó kíro yóò sì gbé àdà lọ yóò sì lọ fèsì àbùrọ̀sáàtì yóò sì sáà sẹ́kùn gbé sọ yìí ti kí ní nínú wọn méjì ọ̀pọ̀ wà sẹ́kùn gbàgárá jù ú union ó kálukú ní ìmọ̀ nípa ọlọ́ọ̀gbọ̀ ò lè fi union ní èrè káàkiri union yàtọ̀ wọ́n yẹ gbàgárá jù rọrùn ah, ọdún mẹ́rin kẹ ẹlùmí ọdún mẹ́rin 4 plus 4 80 abẹ́ ẹ̀ṣọ́ 2 àwọn èèyàn sì di àgà wọ́n sì dé ara wọn ẹni àmìjì ọmọ ìjàmí òfin alẹ́ nì ìjọ wà lẹ́yìn àkọ́kọ́ ní pé máa yẹ pẹrẹ máa dẹ̀ sí ẹ ah, wà ní òṣèlú náà ní wípé ah, ó fáwọn èèyàn jẹmọ́ra àti ní àtẹ̀yìn ọ̀lẹ́yìn nítorí wípé ẹni tó kéré jù lára wa agbára wọ ọ̀ka ó ní wá sọ títẹ̀ lómi. yomṣúnà àlẹ́ àgbẹ̀ àwọn náà wọ́n ìdáwà láàrin wọ́n ìdá àbọ́tọ̀bà òun ìjẹ́ àìrí rẹ̀ ṣùgbọ́n tó bá ti di wípé àwọn ọ̀ràn bá ń bá wọn sọ̀rọ̀ tí a máa ṣe ní pé nínú sọ́rọ̀tù ìlọ́kọ́sọ̀ ọlọ́dún ni àwọn tí mọ̀ ń sọ̀rọ̀ wọn ni tí àwọn ẹni tí òògùn rere bá ń bá wọn sọ̀rọ̀ àbíyàn bá ń bú wọn kí ni tí a máa ṣe wọ́n ìdá sẹ́lẹ̀ ìlàbọ̀ àárọ̀dọ̀ àní wọ́n kọ́ jù lẹ́nu àmọ́nà wọn àti àmọ́nà ìtumẹ̀ ìtumẹ̀ ní tí wọ́n tàn láì màkà ṣé ẹ mà wípé gbogbo nǹkan ti kú abẹ́rẹ̀ ògbónú ti wà bẹ́ẹ̀ afọ́kùngbónú ti wà bẹ́ẹ̀ apọ̀dà ó ti wà bẹ́ẹ̀ amukú mẹ́kọ̀ọ́ ó ti wà bẹ́ẹ̀ dìdìrì ó ti wà bẹ́ẹ̀ náà lọ́bi tàbí ìdíra ìlú àwọn ìbáwò yìí sọ̀rọ̀ wọ́n bá máa lọ. jùmọ́ ọlọ́run ti eléyìí ròyìn àwọn ẹni rẹ̀ nífẹ̀ẹ́sí tí ń bẹ lára wọn wọ́n èyí tó ń dàbí jíjà gan wọ́n èyí tẹ́ ní ibi ìtumọ̀ ẹ̀wà fún wípé aburú ò ní ìṣẹ̀lẹ̀ fọwájẹ̀ ní akọ́kọ́ pinẹ̀ rẹ̀ jẹ̀máà àwọn àyè ń bẹ o tí àgbẹ̀bí ti bínú kọ́dà àwọn mímọ̀ wọn kọjá lóyẹ̀ mọ̀wáàpì mọ̀wáàpì fún غضب فيها رسول الله صلى الله عليه وسلم وقد جعلوا يسمع مواقف ضحك في رسول الله صلى الله عليه وسلم طال بي رين له مواقف شيء لا لا لا او مواضيع صار اوفر سوري اوريك مين سمانو táwọn èèyàn máa مسلمين sì gbọ́ mùsùlùmí lè bínú tí ó tún balága lórí ìbínú ṣùgbọ́n tọ́lọ̀ ń sọ fún abìnrin wípé àwa kọ́ la kọ́kọ́ máa bẹ̀rẹ̀ àbúrú wọ́n wá lè alè rìtàlẹ́ẹ̀tì o lè tọ́ yóò lọ́wọ́ bá nú àwọ̀nú ọkọ̀ ó kàlùkù lọ àmọ́ra rí láti gbàtẹ̀lẹ́ àìsí wọlé ní ọ̀sì bẹ̀rẹ̀ lèrè gbogbo owó tẹ́ ìgbẹ́pẹ̀tẹ̀ jẹ́ mùsùlùmí ẹ̀yìn àwánù rẹ̀ nù ẹ̀yìn olùkúlọ́wọ́ rẹ̀ nù pé à wọn ò lè má ṣubú bí wọ́n fẹ́ wọlé ebi ìjọ ẹ̀wọ̀n epo ìjọ ẹ̀wọ̀n romani ní àìsàn ní àti bojú kó wà sáàtọ̀ irú àwọn ọ̀rọ̀ báwọn alìlèpè kìí ṣe ń dá ǹsọ fún àní pé wọ́n máa bú àìnàní wọ́n máa bú kẹ́ríkàtà ẹ̀rí ah ní ọ̀rọ̀ gbọ́ wà ní ìgbàgbé ọmọ pé wọ́n ìbáraẹ̀lú rafman sáàkẹ́ wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ à ń lọ́wọ́ lẹ́yìn ẹ̀bọ́ àtàbí ọlọ́run tó lọ́nà bí ọba náà débi ìjà lẹ́yìn ẹ̀sìn tó lójú ẹlẹ́à ọlọ́run mọ̀jú ló ti wá gbogbo àjọ ní ọba kí wọn bá ní ní láì fi aṣọkò lójú ah! eléyìí ọ̀ká ń sọ òun èyí tá à ń sọ ní kọjọ́ ní pé tí wọ́n bá níbi kan dà àwọn náà wọ́n kọ̀kọ́ bẹ̀rẹ̀ àti máa a lè wà ládùúgbò kí wọ́n bá wà lòlò pé àníṣùmọ̀ wọn ò ní àmọ́ fèsì ṣùgbọ́n tí ń dáriwó lẹ́yìn kò gbọ́dọ̀ dá wà láàrin rẹ̀ àwọn èèyàn ń fún wọn. والذين يبيتون gbogbo ìdáhùn látọ̀ ní àwọn mímọ̀ ní ìwà wọn lójú mọ́mọ́nu nígbàtí àwọn àtàwò èèyàn jọ ń ṣe ayé lọ wọ́n wà ní ọkọ̀ ni wọ́n wà ní iṣẹ́ ni wọ́n wà mọ́sálásí ni ẹni bí àṣẹ wọ́n wà lọ́jà ni gbogbo àyíkọ̀ọ́kẹ́ yìí ẹ máa rí sùúrù àti pẹ̀pẹ̀lẹ̀ lára wọn tọ́wọ́ wá dòun bó ní ẹsẹ̀ wa máa bọ́ lọ́nà wàlẹ̀rí rẹ̀ lè tún ẹ̀rọ bèèrè ẹ̀tọ̀ ìgbọ̀fẹ́ àmà tó bá ti ń di òun iṣẹ́ máa fi bọ́lọ̀ ń lò òun náà ni pé wọ́n pàbùsùn wọn jù tí wọ́n bá ti sùn sáà kára wọn obìnrin wọ́n lọ gbàgbé wọn mọ̀ ìtàlùwàlá wọ́n máa wá yànnà sílẹ̀ fọlọ́wọn ọba bí ẹ ṣe ń rúkú fọlọ́wọn ni wọ́n máa dúró fọlọ́m wọ́n máa forí balẹ̀ fọlọ́m subhanahu wa ta'ala kí ló wá mú a máa ṣe bẹ́ẹ̀. yẹ̀bi tún lè rọ́bì nǹkan ìjáyà wà pé á máa wọ́n máa yẹ òru wọn àjẹmọ́ ah, ànábì oore tó pọ̀ lù mú wa o kódà inú fi pàṣọ jẹ́ pé gbogbo àdúrà déèyàn máa ṣe déèyàn bá lè pàtì ọmọ bèèrè kàkàlọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ máa kọ́kà máa tàfàlàjú nìkan ọ̀rọ̀ ìyọ́gbò àdínlẹ̀ tó bẹ̀rẹ̀ fún rẹ̀ nítorí pé ọlọ́run máa ń nífẹ̀ẹ́ tó bá máa ń mẹ́ tó ṣe lóore tí bá máa ń mọ̀ fún ọlọ́run máa ń nífẹ̀ẹ́ rẹ̀ àdínlẹ̀ tó lọ́gbọ̀n àwọn ọ̀sán náà káàkiri máa tàfàlàjú fún gbogbo gbà sọ̀rọ̀ wa tọ̀rọ̀ pé wọ́sàdá muhari ó sọ ọ̀rọ̀ kan fún wa èèmọ̀ lọ́rọ̀ yìí ẹ sì wá wọn sẹ́mi àti ibi ń bára wa lóògbé sẹ́mi ó ń sọ ọlọ́run ìlà abúlé fàdáàkì sábà rẹ̀ gbogbo ẹrú ọlọ́wọ́ ọba tó bẹ́ẹ̀ rí ọlọ́wọ́ ọba yọnu tọ́lọ̀ ń bèèrè rẹ̀ sí ẹrú kan ó ń tọ́ àti fi òfẹ́ sí ìwà ìjẹ̀ náà ṣe tán ìdájọ́ ṣíkà lọ ìdá abúlé àwọn èèyàn bẹ̀rẹ̀ ìjẹ́ ń pò yàrá ọ̀dá ọ̀fẹ́ ní gọ́ọ̀nà àwọn bẹ̀rẹ̀ mi wọ́n ń pò yí kẹ̀kẹ́ láti wá bàdàn ọ̀fẹ́ ní gọ́ọ̀nà àwọn èèyàn bẹ̀rẹ̀ mi tí ń pò yí antọ́rọ́pì tí ń sì náwó nára wọ́n fẹ́ pẹ́ẹ́jẹ́ sí kí ni pé káwọn ti ẹ̀jọ́ dúkù báyìí ti ẹ̀rẹ́ yìí fáwọn káwọn ti ẹ̀wù yẹnu ẹ̀ sínú àwọn kó ti ẹ̀dùn sáwà èmi ò ọlọ́mọ wa kọ́ rẹ̀ sí mi kó sì máa ń lo ìjọba láti pàdé lẹ́mọ́ ṣé ọ̀rọ̀ ń clear ẹ̀rín ìta ni mò ń wá àdẹ́bì wá júwe fún wa wípé ara tẹ́ ó ń fiṣẹ́ tó sọpọ̀ tí máa fàkọ́ lọ́wọ́ rẹ̀ nìsíyàn ó ní kéyìn ò jí lóru ọ̀fẹ́ èèyàn náà fílà ó wá ní ọ̀rẹ́ náà tó náà ti sọ̀rọ̀ ọkà ah! tó padà ní sàrà ó wá jí ọ̀rẹ́ náà pé ọmọ ilé ẹ̀wà dìde kọ́ra ilé ìsìn afọkànsí wípé bóyá bíi tìrìtà dìde náà dúró ni o ní ìjẹmọ tó ṣe bí fọ àbúrúmọ mọ mọsán bí fọ náà ni kára sí ní òbí ẹni ẹ̀ka lọ́la tẹ́lẹ̀ méjì bá jọ yànnà fílà pọ̀ báwọn nígbà kàǹkẹ́ náà nínú tọ́nà fi máa rẹ́ nìyí sẹ́dá ni béèyàn bẹ́ẹ̀ dánwẹ́ wò ká ti fi mú jẹ́mọ́ tí ò ti wá pé à. yẹ̀bi ìtúnà ìyàwó ti rè sùjẹ̀yà wà kìyàmà wọ́n máa dúró fọ́lọ́mọ̀ bá lóru wọ́n máa ní kí ni o wọ́n máa forí balẹ̀ fún àlọ́ sùn ká lọ́wọ́ dáadáa ìfẹ́ ìfẹ́ máa ń sinú ọ̀kan nú àwọn àbá ìròyìn àwọn ẹrúṣin ọlọ́yìn ọwá ní ìmúnájúbú nága àńtẹ́dù kọmọ̀nàmà ìmúnájúbú kámọ̀nà jùfú nága ìmúnájúbú nága àńtẹ́dù kọmọ̀nàmà ìmúnájúbú nága àńtẹ́dù kọmọ̀nàmà إمناجه نجا أن تذوق مناما إمناجه قد تذوق مناما نعم وذرده على الخدود سجاما وذرده على الخدود سجاما وذرده على الخدود سجاما ونعدهم على الهدوء سجانا نعم àǹfààní ìmìnà àjùfúnlẹ́kà ìtẹ̀dúkọ̀ manáàmà kọ fún ẹyẹ ojú rẹ̀ méjèèjì kọ máa sùn nígbà tí òru bá ń parí lọ kíkù bí ẹ̀ sábàjá ní ọlá wàdàrí dùnmù àdàrí Ìjà omi látojú rẹ̀ kọ́ máa sàn sí ẹ̀kẹ́ rẹ̀ méjèèjì báyìí fún ti kíni, fún ti kí wọ́n lọ gbà á. Tí mo mọ fẹ́ gbígbà tó ọ̀bá gbà tó rẹ̀ rẹ́rìn sí mi bí mo sun pọ̀tẹ́ tí rí mi báyìí èmi àti ẹlọ́kùn ní ìṣẹ́kọ̀ọ́ rẹ̀ gẹ́gẹ́ Àbárí tó tó tí mo sọ bẹ́ẹ̀ tó gbé di láyé kọ ọmọ àbálàsù fi ìṣù bí i. Ọlọ́run láwọn ẹ̀dá kan, wọ́n ò sí nǹkan kan torí ẹ̀dà mọ́, torí ọlọ́run. Ilé ìwọ̀ ohun làbúrà tó mú mi ò gbèrè. Fàrọ̀ bí yá bí واختصهم خداما فرضي بهم واختصهم خداما فرضي بهم واختصهم خداما فرضي بهم واختصهم خداما nípa olówó ikú ní ṣe ogun tẹ wọ́n fún yìí ọwọ́ ayọ́nu sí àn ọlọ́ni mo sì sọ yín di ẹrú mi tòótọ́ káwá ni wọ́n asáwọn bèbí táà ní wọ́n ọwọ́ ní kọwọ́mọ́ ní ìdá jẹ́nà zọ́là mọ́ alẹ́ yìí mú kọwọ́mọ́ ní ìdá jẹ́nà zọ́là mọ́ alẹ́ yìí mú bá túnà lè kàtó Bàtúnà ní kàtó jáde àwọn wákìyà. Bàtúnà ní kàtó jáde àwọn wákìyà. Bàtúnà ní kàtó jáde àwọn wákìyà. Bọ́ọ̀lù bá ti rú báyìí, wọ́n lè fọ́lọ̀ ọba ni, bí ẹjẹ́ tó mọ́rọ̀ bẹ́ẹ̀ wọ́n máa rùkú, bẹ́ẹ̀ wọ́n máa forí balẹ̀. Bẹ́ẹ̀ mà wọ́n ni, apá ni òdìdí kó mọ́sùn lè gbójú nílì náà sáà قبض المرض خمس البطون إلى التعفف بالمرض. àfọ́nìkan bá rí ẹ inú wọn ti papọ̀ wọ́n èé ṣe tí máa ń yọkùn bọ̀yìnbọ̀n nìyí títì ní tọ́fà torí pé láyá ń rí fún nàti wá ní àláàlítọ̀ àmà láyá ń rí fún nàti wá ní àláàlítọ̀ àmà láyá ń rí fún nàti wá ní àláàlítọ̀ àmà لا ṣé ní òjò wọ́n máa ní lẹ́kẹ̀tẹ̀lẹ́kẹ̀tẹ̀ torí wọn ọmọ ìkẹ́kẹ́ ló ń jẹjú àláàlì lọ bí wọn bá ti rí ṣúrú wọn fi kan. yẹ̀bí tó lọ́wọ́ ìfìkẹ́ náà fìyàmà kí wọ́n ní à ń torí ẹ̀ والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ومواقف نقجه يصرف عنا عذاب جهنم ما جاء ونرى ọlọ́dàkùnjọ́ ìtọ́jú tó máa dúó láti máa sìn ọ́ nínú òkun lóru báyìí ó náà ní kí n má bàa fojú ba náà rẹ ni torí mọ mọ̀tọ̀ dá mi lójú anábì sálàyé pọ̀ iná rẹ̀ kí á nà gọ̀rọ̀ ọmọ ẹni ọba wọbẹ̀ tí ẹ̀ bàjẹ́ yóò sì lè mọ̀ bẹ́ẹ̀ lọ ni. No, lọ́nà àyìn ìfẹ́ wọ lọ́njọ́ gbogbo ọdọ́ méjì àwọ̀ ohun kò sí ìṣẹ́lẹ̀ kíkà báyìí fọ́mọ ẹnẹ́fẹ́ ẹ̀ẹ́kàntọ́pù yẹ̀rẹ̀ díẹ̀ ẹ̀ẹ́kàntọ́pù yẹ̀rẹ̀ díẹ̀ gbájọ́ ọ̀tọ́ ọ̀la tí wọ́n kọ́ sí no kẹ́rin gọ̀rọ̀ mà igbó tíyàn tí ilẹ̀ máa yàn báyìí ọlọ́ méjì àwọ̀ àwọn àwọn àwọn Àjáàmì ah, náà burú, wọ́n sọ pé ń bò lè yán wá sọ òkàngbò òkú láyé, bọ́lọ̀ ti náà ti jà dáì tó sálàyé yékéyéké, ajọ́ndókù, ajọ́ngbówádì, kí o sí kú ọmọ tó lọ máa dá ọmọ lọ yọ́ lẹ́dà padà. Jẹmáà kò tẹ́ tó ní sallallahu alaihi wasallam fúnra ọlọ́run ló ní ànábì ipò ti yọ́nú sí ọ. iná bàtà ìnálákà bá ti hàkùn bí iná lè yọ kúkúrò láta lọ́wọ́ máa ń dà kọ́ dámà mẹ́ńdámì bó ti ẹ̀jẹ̀ pé tá a bá ń onímọ̀ nímọ̀ nímọ̀ ọwọ́ lè bọ́nù èdè obìnrin kò sí kò sí òṣèlú ni kò sí kò sí tóbìnrin bá ń pọ̀ lẹ́rìn rírí tọ́sí ọlọ́lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn nǹkan ní ìsìn ìbẹnu rẹ̀ ó fi pamọ́ tí ń gbóná bẹ́libẹ́li nígbà tó bá ní ìdára tó ṣe ìgbà yìí yóò mú yóò yà sí àmújó káàkiri gẹ́gẹ́ bóde ẹ ń bá fẹ́ mọ obìnrin dáadáa ẹ wo driving àwọn obìnrin gbogbo wa tá à ń wakọ̀ tó bá fẹ́ dá obìnrin mà ẹ wo driving wọn tó bí ọ̀gbọ́dọ̀ fi jó lórí ẹwù ẹwù ẹwù lára àwọn obìnrin lórí ìgbà yàtọ̀ ẹni ọmọ driving wọn ẹwù ṣùgbọ́n ẹ wo driving obìnrin tí ó bá ti dájọ́ ìmù báyìí wọ́n ṣe yìí kò ní sí kẹ̀mọ́ láti fi sọ fẹ́yìn bọ̀dù wípé tọ́ ọba lọ ọjọ́kọ̀ ọjọ́kọ̀ fáwọn kan tọ́ ọba lórí ọ̀rọ̀kọ̀ ọkùnkan ní ìdíjà iná yá àgbẹ̀rẹ̀ àwọn àwọn tí o débi ojú yóò fi nà tí o débi ìlèfún ọlọ́nà tí o débi mọ́bà kú okú dánù ẹ́sì máa wọ́n bí ẹni pé ààkẹ́ sí gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ àdíkùsà sálàmù ẹ̀ẹ̀mejì ní máa dọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ méjì ojúmọ́ lápapọ̀ ní tó bá ti kásùn bá tàn yóò máa lọ ọdún tó ṣe ìjọba bùkátà alẹ́kọ̀ọ́ tẹ́nìkan bá lálà ànàbí ó túmọ̀ rẹ̀ fún wọn ànàbí nìkan lọ́wọ́ ti bẹ́ẹ̀ ní ọ̀dà fún o kí máa mú o kí o tán lásùn bá olùdókòwò àjàn náà nínú ìgbàlù payá ìgbàlù rẹ̀ kọ́ máa wá pé ẹ nínú ọ̀dọ̀ àwọn àbú ẹni tó bá lálà tí òye ọ bọ́sìn kábàtà tó máa rẹ̀ o ànàbí nìkan ló ti fi lọ nígbà tí ànábì lọ tán àbúbákírì ọ̀tẹ̀ ní rẹ̀ lẹ́kùn lórí ẹ̀ tó jẹ́ pé mọ̀ tó lọ ń fún lẹ́kùn tútú máa là òun ní kí ní wà ó ní àbájú wa. àlàtẹ́ ẹ̀sìn wò yìí èrè túmọ̀ rẹ̀ lẹ́yìn ìmọ̀ rẹ̀ lè ànàwó ju ọ́n ní sàbẹ̀rẹ̀ nàìjíríà pẹ̀lú wa nítorí pé lòbú wà ń bẹ́nu rẹ̀ bó ti rí ó kéré tó ọ̀nbẹ̀ nù rẹ̀ àlàkúnlé àǹtà sálámù tó bá ti wọ́ọ̀dọ̀ àwọn ìyàwó rẹ̀ yọ sálámù ti gùn wọn láàárọ̀ yóò sì ṣàdúrà fún wọn àgbàjá ti dẹ̀nà o ẹ̀gbọ́n ìwé ẹ̀dá o àdàbí ti mọjọ́ kọ yìí bọ́bá yẹ pọ́tọ̀ ní tí ẹ̀ gbé bọ́lọ̀dọ́ ọlọ́run tó yàtọ̀ sí ti mo gbé wáyé n ò lè gba ìyẹn lẹ́wọ̀ àdàbí ọ̀sà àdúrà kan yóò wọ̀ rẹ̀ nípòlì. tó a di ọ̀lẹ́ lẹ́yìn asiri yóò tún lọ yàrá ìdìbò kan kí ni máa ń ṣe kí máa bá wọn nàjú ìjọba lọ́rọ̀ wọ́n jọ e nínú méjèèjì ìbọn ìgbà ọjọ́ màá pẹ́ ìrọ̀lẹ́ a wa wọ̀ ọ̀dọ̀ ìyàwó ẹgbẹ́ iná wọ́n bí ọ̀sán ọ̀rọ̀ bá ìyàwó ìṣà wa ń wò gbà ah, kì í sí ìdọ̀dọ̀ sí à ó fi ìyàwó sọ kí a ní ìdílọ́dọ̀ ọ̀dẹ́ mẹ́kùn pọ́pọ́pọ́pọ́ bá wọn. ọ̀nà ẹ̀nà dáàbì tí ó ní kí kí wọ́n gbòòrò tí ọ̀dà látẹnu rẹ̀ tó bá ti gbòòrò ẹgbẹ́ àti ilé ń bá gbòòrò ẹ̀nà kàmọ́ nígbà ya, ànàbí bá jáde sáré tán nígbà ọ̀yá kí ìyá láńkú ẹ̀ tí ilé alọ́ sí ibi ẹ̀ tí ń bọ̀ ànàbí ni à kí mo ti ń bọ̀ bọ̀ ṣé lọ sí ẹ̀dẹ́gbọ̀n tí mo lọ ní ìgbìn

ibẹ̀ làwọn mímọ̀ sí tẹ́lẹ̀ èyí tẹ́ àwọn ọmọ méjèèjì ṣe o apá kan tún lò èdè ènìyàn ni àwọn ọ̀dọ̀ rẹ̀ jẹ́ ìjọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sẹ́ni fẹ́ máa lọ wọn ò ṣe gbóyè ń wá láti ìgbà tí wọ́n ti dé kákìgbà tí wọ́n ti dé ní déédé ìdáhùn ìjọ̀mọ́ ló lè bà kú sí. wọ́n ti gbọ́dọ̀ á pẹ́ni wọn ẹ̀ṣẹ́ ẹ̀yẹ máa bọ̀ padà àwọn àfa wa ni dídákẹ́tọ́ lọ ń dákẹ́ ajẹ́ pé gbogbo ẹni tí ọ̀wọ̀ ẹ̀ bá ti ju méjì mẹ́ta lọ gbogbo pápá fún sẹ́ni kọ̀ọ̀kan bá fi yí ojú ọkọ̀ sọ́dọ̀ rẹ̀ tí èyí ti ṣe tìkà kò ní ṣèṣirò nínú ẹ̀ ìjàmá. Kí n tó sọ? ẹ̀yìn wọn lẹ́kí tó sọ ah, wọ́n ní ọ̀kà wọn ah. tí ilé sọ́pàá lẹ́ẹ̀kan tí ọ̀bá ti fi ẹmọ́jẹ bú àwọn ọkùnrin sí mẹ́lẹ́kọ̀ọ́ èkó ló ti fà àwọn náà kọ̀ọ́ sẹ́sàn pé àgbọ̀dọ̀ bẹ́ẹ̀ mú ṣùgbọ́n àti ṣàlàyé ẹ̀mí. bọ̀tẹ́ fọ́mú ọ̀hún sá pọ̀lẹ́pọ̀ fọ́mú ọ̀hún tí wọ́n pọ̀lẹ́pọ̀ wó sí pọ́pọ̀. Tẹ́ ẹ̀mà pé wà ẹ̀yọ kan ni gbogbo ọkùnrin tó bá lóde ìkànnì máa ń jẹ́ fọ́mú àwọn ìfọ́mú kan wọ́n lè rí ni iná ilé ọ̀jọ́ ọ̀hún ní ìgbìlẹ̀ ọlọ́njọ́ dákun ọlọ́njọ́ dákun ní tó lè jù láwọn obìnrin òní kí wọ́n fẹ́ àwòrán ọlọ́njọ́ sílẹ̀ gbogbo ọkùnrin tó ní àwọ̀ kan lé mọ́jì bọ́ọ̀lù ọ̀dáwù wọ́n á máa kọ́ ìyàwó rẹ̀ máa ṣe tọ́kọ̀wé ìgbàgbé àti lórí ìkejì. Àwọn ọ̀sán ni àwọn ẹ̀yìn mo ní bọ́tẹ́ ti ń sàmì, kọ́nà bọ́dá ń tọ́nà owó sọ́rọ̀ fẹ́ àjọ lórí bẹ́ẹ̀. Jẹ́mọ́, bàbá wa kan bàjẹ̀, wọ́n lọ sí Hajj. Bó ṣe gbé

ẹ̀sùn àwọ̀ ìmọ̀ ọlọ́run gbogbo ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ìyàwó nìkan ni ó ní àwọn ọkùnrin rẹ̀ ní a máa ń dẹ́rù ẹ̀wọ̀n tí wọ́n yí sábàbòsì òde ní àdúrà rẹ̀ mú a bá rẹ̀ kó àwọn ọmọ wa ìmọ̀ àti àtìsà wa máa ti títí tó pé ìgbàgbé àti níyàwó rẹ̀ wọn ọlọ́run bá rẹ̀ sílẹ̀ bákan náà ọlọ́run àti ọ̀ nítorí pé a ti mọ̀ pé gbogbo ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ara rẹ̀ yọ́ pẹ̀lú ìyàwó kan lọ. gbogbo ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ara rẹ̀ máa fẹ́ ìyàwó kan lọ ẹ bá ní fẹ́ ìyàwó ẹ̀ máa ń fẹ́ ìyàwó kan ọlọ́run wá jọ mọ́ fún ẹ̀ máa káfí tó ìyàwó kan ẹ̀rọ ẹgbẹ́ àti ohun mo ṣàdúrà kan mùsùlùmí mo gbẹ́jú ọ̀sàdúrà fún ẹ̀yìn nìkan ní òṣìṣà mi mo tó ṣàdúrà mi gbogbo mùsùlùmí ọ̀sàdúrà fún iwájú nìkan ní òṣìṣà mi àìlọ́rún sí ọlọ́ gbogbo wa tó tún kàn jùra wa lórí ìyàwó ẹgbẹ́ iná pẹ̀ ẹ̀rì wípé Allah subhanahu wa ta'ala ó padà báyàwó Aisha wí àti àwọn afọ́ pẹ̀lú tí a jẹ́wò fún àdínábí ohun tí a lò ète fún sánàbí fi wá ń búra lórí ẹ̀tọ́ rẹ̀ fóhùn ní ṣe mọ́ ìsìnlẹ̀ ogun ọ̀dọ̀ zẹ́rẹ̀bù mú yín mọ́ ọ̀dọ̀ ìyàwó rẹ̀ sí ní ọ̀dọ̀ ẹlẹ́tọ̀ rẹ̀ ni ọ̀rọ̀ wá ka ọlọ́pàá tàbá lamẹ́ntàmà ń wá ń bú ànàbí ilé lórí ní mọ̀ sùhárù máa hálà lọ́wọ́ láti ní kí lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ fún kí lọ́wọ́ máa sọ́lé wọ̀ fún rẹ̀ sẹ́pẹ̀tẹ̀ kí mọ̀ lọ́sọ̀ àdúrádì torí fóun tí wọ́n náà àwọn ìyàwó mi lọ́rọ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ kan wà bẹ́ẹ̀ ẹ̀kọ́ òní bẹ́ẹ̀ tó bí bá ti ń di méjì mẹ́ta lọ́dọ̀ ọkọ gbogbo pẹ́pẹ́ fúrútí kọ̀ọ̀kan bá lè ṣe láti fi jẹ́ kọ́kọ́ máa wọ̀dọ̀ rẹ̀ jọdún ẹlòmíì lọ tí èé ṣe ń tí ń bí ọlọ́run ọba nú tó jẹ́ wípé ọgbọ́n pé àkójọ ń sùn náà ni ọlọ́run ò ní di obìnrin lérò ní ẹjọ́ gàjàmá kí lè rí wa ṣé ẹ mọ̀ pé ìyá wa Zainab kápẹ́ bá nàbí ṣe wọ̀dọ̀ wọn lójú ẹsẹ̀ ìní ẹgbó ni jáde ni gbogbo rí ó ṣe déédé ìtẹ́mù tẹ́ ń retí wọn tí ò níbi pé kí wọ́n pẹ́ wọ́n náà ti jọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pa ọkọ̀ wa kò rí bí i tó wà kankan fún ọmọ náà kí ni ìfàtúnṣe náà o adábì ó ti ẹ̀gbọ́n ìfẹ́ fún mi oyún ọmọ ọ̀nà ẹ̀mọ́ bí jẹ́ gbẹ́sí wọn ìkọ́kọ́ máa wábò mí lọ kọ́sà máa ti ìkó ní àdúgbò ẹ̀mú ní ẹ̀sí ọmọ kúmọ̀ kọ́ lẹ́kìn ìgbàdúgbò kọ́dà ìgbàdúgbò mú yẹn fẹ́lẹ́ ti bẹ́ẹ̀ tẹ̀tọ́ lọ mọ́sálẹ̀ ẹ̀mú ń bẹ̀ ni ọkàn ó máa dúó ń bẹ̀ sí àdúrà ní máa dúó ń bẹ̀ sí náà tọ́bọ́ wá jẹ́ pé ní tíyàwó Zainabu náà fi mú ànàbí mọ́lẹ̀ nù ọlọ́run ọbọ̀ ò lè dákẹ́ lórí ẹ̀ kápẹ́tẹ̀ ní ọba máa jẹ́ láàrin àwọn obìnrin láti fi tọkọ wọn lọ́rùn ọlọ́run wá dákẹ́ ìdákẹ́ já mọ̀ pé kò ní sí ìdájọ́ bẹ̀. so ti kílẹ̀ padà. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما لا إله إلا الله إما ميت هنيه ọlọ́run tó bẹ́ẹ̀ sí ń lo ọ̀sẹ̀ pẹ̀lú àwọn èèyàn mi ó ti sọ bí àwọn tí ò lágbọ̀yé tí wọ́n bá wùwà kan sí wọn ó ti sọ jẹ́mọ́ ń bí fọ́wọ́ yìí mú ti mú yìí lè tí kí sẹ́yìn bá bu tó bá bu tó bú tó ní ẹ̀kà yẹn ni ẹ̀rọ yẹn ti dàrí ẹ̀yọ jẹ́ kò bí jésù kí ní ó kù ọlọ́run ní àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ ìdá áńsà kù nínú tí mo ti fún wa tí wọ́n bá ná lámínísìrìkò wọ́n wọ́n èsì ìnáná àìtó àwọn eléyìí ìbádùrọ̀ mọ́nì rẹ̀ ìbádùrọ̀ mọ́nì ohun àtìyàwó rẹ̀ jọ pín ah, owó ọbẹ̀ ìyàwó ọ̀pọ̀lọpọ̀ owó ọmọ bàtà lólọ́ àti bàtà lòlọ́ ilẹ̀ tó ti tí wọ́n bá bẹ́ ná wọ́n èèyàn náà pà èmi àtìyàwó mi àtọmọ mẹ́ta káwá gbóúnjẹ èèyàn 20 káwájú wọ́n èèyàn bẹ́ẹ̀ wọ́n láti yá kútó ọlọ́run kẹ́mi kìí tèmi mo lówó jù tó sọ ṣùgbọ́n mo lágbára kánà fi 5,000 naira síbẹ̀ èmi ìyàwó mi àtọmọ mẹ́ta tí wà ní ẹlẹ́à ẹwọ̀n tẹ́ rí ìdí nàìjíríà jẹ́ ìsọ ní ìsinyìí hmm, èyí tó àgbẹ̀lú ìlú lọ́rẹ́ so kí ni ẹtúndínká jẹ báyìí ní òun sọ pé àti ẹ̀yí jẹ ọ̀gbọ̀nà sípẹ̀ oríṣiríṣi máa ní yóò lè dé wọn rẹ̀ já sí yóò gẹ̀rẹ̀ kéékèèké yóò ní pàmà yóò sì ní ọ̀gbọ̀nà gbogbo tẹ́yìn obìnrin jẹ ní ìsìnkú ẹ̀sìn gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu mọ́mọ́ ẹ lọ bèrè àwọn ìyàwó ẹ̀ nílé àná bí àwọn ọkọ̀ wọn bá fẹ́ jẹ́ kí wọ́n ṣe wé wọ́n ń ka yé wé ní fún aláìní bí wọ́n ṣe ráìsì wọ́n ka ọmọ rẹ̀ bí wọ́n ṣe tere wọ́n kọ ọmọ rẹ̀ fún ilá aláìlọ́bẹ̀ tí wọ́n gbọ́n tó lé ẹ̀bà ní ẹjẹ́jẹ́ ìpàdé ọlọ́dún ẹ̀yẹ torí rẹ̀ ọmọ ẹ̀ sọ́ra ayé ní mú wẹ́rẹ́wẹ́rẹ́ yìí àbú ìkà ní àwọn ẹ̀dá kan nù òun fún rẹ̀ àwọn bàbá wọn nílà wọ́n ní nǹkan àwọn èèyàn ba nǹkan àwọn èèyàn máa ọ̀nà ọ̀tọ́jú owó pamọ́ síbi apẹ̀rẹ̀ tí wọ́n ti ń kólẹ̀ ìdánù owó ti wọ 200,000 oṣù ní sọmíyàn ojú òjì gẹ̀gẹ̀ ràn ọ̀nà ọ̀bí jẹ́ àwọn olóòrì kejì wọ́n kọ́mpútà kínípa àbúní máa dàrú ní àbúwọ́ ní máa dàrú ní ọmọ gbẹ́sẹ̀ tẹ́sẹ̀ yóò ìdírù káàkiri lọ́dọ̀ gbogbo àdúgbò yìí gbogbo bá ẹ̀kọ́ bá ẹ̀yẹ̀ ní èmi tó àbáyídà nù abúrú mẹ́bọ̀ wá dànù ni ó dà kùrú àlepa burú lẹ́sẹ̀ tẹ́ bábá àdánù ṣùgbọ́n mi kí mọ́ náà yíò bẹ́ẹ̀ ẹ̀rán mi àdúgbò àwọn pẹ̀lú òun tẹ́lẹ̀ sí wà nílé ìmọ̀lá ìta nílẹ̀ ìtàkùnlá ọba nílẹ̀ àjà náà ah, ah, ah, mo ti ẹ̀ rántí sílẹ̀ rántí torí mo sá sílẹ̀ nílàrọ̀ mo kó sí bá dé látorí mo máa ń mọ́ tó rẹ̀ àgbọ́wọ̀ sí àwọn afáfọ́ gbogbo pàtí ẹ̀fà lọ dànù báwọn ó ní àwọn àtìkárù tí mo máa ń ṣe ipò sàn bọ́lọ́ máa pa ẹ̀sẹ̀ mi rẹ́ tí bá ti pínlẹ̀ dànù àbúgbà ìgbà ìyẹn

nínú ilé yíkù kọ́ sọ ìjáde ní ẹbí ń bọ́ ọ̀rọ̀ àbúta lókú ilé ìjùgbéyàn bẹ́yàn bá jẹ ẹ̀wọ́ kú sí ilé ilé ọ̀dá lẹ́wọ́à tó mọ̀ sọ irú àwọn bá mú èyí ṣe irú àwọn àdáwò ìdíje lára àwọn ẹni wọ́n lámi yẹ́ kútórù wọ́n èé tí wọ́n kù yóò pèyàwó ẹ̀ka lẹ̀ ni bàbá ìdìbò owó ilé orí 0,000 tẹ́tẹ́ mi ọ̀sán oṣù mẹ́fọ́ ọwọ́ wájú kí n bọ́ gbégbé ẹ̀jẹ̀ ìgbẹ́ agbọ́nà ọ̀sán tiẹ̀ afa àgbìyàn máa jẹ ọ̀sán orí sí báwọn téèyàn ọba ní ààyè ọ̀sán ní kó bèèrè fẹ́ràn èèyàn lọ́wọ́ ojúṣe èèyàn ni ẹlòmíì bá débi pé gbà bí màtá yóò sọ pé àwọn ẹ hmm. ẹ̀fẹ́ ṣe àkíkọ̀ yìí ah. mínísà àkíkọ̀ yìí àbíkọ̀ ìwò ní ọdún ṣe yìí ó ní àbùkí ló jẹ́ ọjọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ̀ kọ́ wò pé kí ìyáwó ẹran àti ìfọ́lọ̀wọ́ rẹ̀ mọ̀ wá wò pé ẹgbẹ́ ní èrè owó kẹmọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọmọ yìí tó bá ní nǹkan dẹ́ẹ̀dì 75 lọ́nà ni ó fún yàrá rẹ̀ bẹ́ẹ̀ 25 mẹ́ta yóò bẹ́ẹ̀ ní 25 ẹyọkẹ̀ ìwọ́jẹ́ lọ́lẹ́kọ̀ọ́ kó ní ìyàwó lọ́wọ́ rẹ̀ máa sọ́ọ̀rẹ̀ na lọ́la àbọ̀ ọ̀rẹ́ na a ijebe bàbá tí kíta ìtàn lè lọ ọmọ mi pẹ̀lú bọ́kẹ́ẹ̀tì wọn ń wẹ̀ kí tó lọ àtúbà ní ìdìmí wọlé padà wà ní àwọn èèyàn ti ṣe bẹ́ẹ̀ o a jọ máa pàdé mọ́sálásí kéèjì ṣe bẹ́ẹ̀ ni ilẹ̀ fún mẹ́lò ní ètò sẹ́ẹ̀rọ̀ fún bẹ́ẹ̀ náà dájọ́ Nààmù. Ìmáàmù mi ìta. Ìmáàmù mi ara wáyé lórí ara. Àníyàn ni ọlọ́run obìnrin o. Tí èbá ti fẹ́ rí mi, ìbá ti sọ sínú mi o. Rí ní tẹ́rí lórí sọ sínú mi o. Ìbọ́mù ní o, mo ti ń kí orí ìlú ó ti rọ́pọ̀ ọdún o. Mo fẹ́ mọ̀ sí o, mo kéwo. Bẹ́ẹ̀ ni kí ló kí ni ilẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ṣe. Ṣé ló mọ yín náà bàbá sọ̀rọ̀ nígbàdí láì tàbí mọ́sàdù ọmọ tàbí sàdù ọmọ nù yín? Tàbí sàdù ọmọ orúkọ àà níjọ́ bá jẹ́ wà ní àríyàn bẹ lórí ẹ̀ nílò sàánú ọmọ ogun nílò sàánú ọmọ ogun kàní nínú ní adárí oyin mọ̀ wọ́n lọ pè máàmù níbi bọ́ọ̀lù 9:30 lálẹ́ wọ́n ti yan sọ́jẹ́ pẹ̀lú sí lẹ́ẹ̀dì nígbé àjáwọn sì sí ìwà mẹ́tàlì nígbàtà bá ń sọ̀rọ̀ súnà ẹ̀ẹ̀kùn ní ìgbésílẹ̀ súnà ìṣẹ́ ìgbẹ̀ kápẹ́ kiri tẹ́jọ́ tí kílọ̀bù máàmù wá ní bá jùlọ yá mọ̀ ọlọ́mọ yóò

inú mi dùn pé àwọn ojú tí mo wé ìkọ̀ntẹ́ntì àwọn tọ́lẹ̀tì ní wa gbogbo lẹ́kọ̀ọ́ kan mẹ́tẹ̀rẹ́ sí ló lé mójú tó lè rẹ ògiri ń bà kiri ni ọlọ́lọ̀ yàtọ̀ lára gbogbo àwọn gẹ̀rẹ́jẹ́ wọ́n yìí bákan náà gbogbo ẹ̀ bákan náà tí a bá bèèrè owó lọ́wọ́ wa a bí owó wà ẹ̀ẹ̀ Èdè lọ́lé sí ní mo ní tún fa ìdàlé tí wọ́n fi bá lera rúbọ̀ ìwòrú. Àbẹ́ mọ́ fún ìbátọ̀ ọ̀gẹ́ ìjẹta, àán ah, ní ìjẹta, à ah, ebówó epo dáa ti jẹta rẹ̀ lásán. Ẹ̀ẹ́dù 10,000 ìjẹ́ ní gọ́nà ayé ní ilẹ̀ ìraga àrílé. Èdè lọ́lé mọ́nì bí àgbẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ìwé ọjà 2,000 ní ó. Pọ́ọ̀tì mi kọ́ níjò lẹ́lò pọ́ọ̀tì. ẹlòmí wọn kùkù mẹ́rin ah, náà pé wàláhì lẹ̀rí láìláwà kò sí owó ní sókòtò yìí tí ó tí ó sì mọ̀kún sókòtò bí mẹ́ jálẹ̀ sókòtò ẹyàwó tó fọ́bú wàláhì lẹ̀rí wàláhì kò sí owó sókòtò yìí ó tó yọ ẹnu àpòbóòlì àwọn ìbádùn rọ̀ mọ́ ní ìbàm fún ẹ̀sẹ́kí ni ó ìbàm jẹ́máà tòótọ́ mẹ́sàlàdé lọ́dọ̀ àwọn mímọ̀ wípé ní ààyè ìfẹ́ tí èèyàn lè máa jẹ́ kíyàwó èèyàn ọmọ bẹ́ẹ̀yàn ti tó àti bíyàn ti ma ọ̀rọ̀mọ̀kẹ́ mo ti mọ̀ àbúfẹ́ sọ tí ó tọ̀mọ̀ mẹ́lọ jẹ́ bá ti lóòkì ní ah, obìnrin mà dáa o obìnrin jẹ́ kíni o bí ẹ ṣe rí un ẹ̀yìn sáà máa ti tútù bára mi tí obìnrin bá ríyàn sọ ní tètèrè èèyàn ọmọkùnrin dáa ìmọ̀ sọ jù bá lọ ni bàbá wa ẹgbẹ́ àpò bàbá wà lẹ́yìn dáadáa bàbá yìí bàbá tí èèyàn gọ́ ọ̀nà nọ́mbà atm ma àti gọ́nà bí èèyàn bá túnmù bọ́dẹ̀ yọ́nà wúmù ẹjọ́ tí nọ́mbà tó parí ẹ̀nà àgbà alágbàgbàgbé ni ẹ̀ẹ́sà padà wọlé ní wọ́n bá ń dà èèyàn mọ̀ pé ṣé ẹ̀ máa di odidi mẹ́ni obìnrin wà ní ibi àpò ráìtì ni ṣé máa ní mẹ́ni obìnrin pé ibi àpò ráìtì ni àpò ẹ̀wà ṣé máa ń pẹran jẹ kẹ́ẹ̀kì òróró gbogbo ọkùnrin ẹ máa wo bí àpọ̀lẹ́wádé máa rí ẹni tó jẹ́ pé odidi àpò ní máa rà àpọ̀lẹ́ iṣẹ́ yàtọ̀ sí àwọn ńlájì àpò àpò alájàpẹ̀ àpọ̀lẹ́ iṣẹ́ yàtọ̀ sí alábọ́ alábọ́ àpọ̀lẹ́ wọn yàtọ̀ sí oní agolo àwọn alágolo àpọ̀lẹ́ wọn yàtọ̀ sí sálọgbà wọ́n kù tán àwọn sálọgbà àpọ̀lẹ́ iṣẹ́ yàtọ̀ sí pé ẹni jọ́lọ́pàá ọlọ́run dákùn sànú wa tọ́bọ́ wá jẹ́ pé bá làwọn obìnrin rí ọlọ́mọdàtì ní wọ́n jẹ́ a máa rí àtọ́jú jẹ́ àmàrí ní o jẹ́ àmàrí àtọ́jú ọlọ́run jẹ́mọ́ àwọn ẹni wọ́n èyí háwọ́ wọ́n èyí sí ìnáná apà bá a dé ń sọ́lá ní ara wa ìnáà sáà ń pariwo ọ̀sẹ́rìtì nínú nàìjíríà yìí a rí àwọn tí a ń fi nǹkan sókùn nínú máa wé ìdìbò pọ̀lọ́ kí gbogbo nǹkan lọ́wọ́ àwọ̀ ọwọ́ pé èèyàn fẹ́ wọ sọ ọwọ́ pé èèyàn fẹ́ bọ bàtà ṣùgbọ́n jàmá ẹ má jẹ́ àjọ ń ké ìta ẹ má jẹ́ jẹ́ kí ni o tá a bá fetí kọ́ pé lu ten million naira bàtà five million naira kọ̀m̀pútà bá rẹ̀ one hundred fifty million naira ẹ má jẹ́ àkárí ìkè lọ́wọ́ ẹ̀ fẹ́fẹ́ náà kọ̀mpútà àgbádá àwòrán àtọ́kọ́wọ̀ 150 million aago 10 million bàtà 5 million 45 million ẹni tá wọ́n sọ̀rọ̀ rẹ̀ weekly ìmọ̀rin 60 million naira sọ́nà àpàrí kọ́lù òkúnláyé tá mẹ́rin ọ̀rọ̀ yẹn sá èyàn rí sí mílíọ̀nù ní ọ̀tẹ̀ lóṣù jẹ́ fún rẹ̀ ní ọdún jẹ́ jẹ̀mọ́ra tẹ́ rí gbọ́nà nǹkan bẹ̀ tí a fẹ́ máa fi tara wa ẹ̀dí àkíyà rẹ̀ gbọ́nà gbẹ̀yàn láyé tá ọ̀nà ọgbọ̀n ọgbọ̀n asọ́wọ́sọ̀rọ̀ kò yé lọ́wọ́ tọ́rọ gbà tó gbogbo òṣùdí bá ń lọ sọ èyí tó ń bẹ̀rù because imani ìmọ̀ wa lọ sọ wọ́n gbọ́dọ̀ rí tí wọ́n èèmọ̀ gbáríkà mọ̀ ní ẹgbẹ́ lẹ́yìn lára rẹ̀ aṣọ ti wá ká ká ká ìtú wa ń bá ń sì tẹ̀lé lẹ́yìn bẹ́tù ti bà èèyàn ti bá dọ́ọ̀kì mọ̀ èyí ẹnu ẹ ti rí bí ẹ̀sẹ̀ ẹ̀gàn náà ní òjò wọ́n ní kí ló dé ó nígbà tó ń bá mú túpè sórí broad òṣèṣẹ̀ lọ bomi òṣèṣẹ̀ lọ ṣẹ́gbọ́ rẹ̀ ẹ gbogbo àwọn àsìkò ẹ wá owó ti ka bí péjì mẹ́ta nù kọ̀ án ṣé wá wo ládá tó wọ́n nìdí péjì àtàǹdọ̀ ọ̀fọ́nu ti bára wọn irú àwọn ẹ̀dà báyìí ẹni tí wọ́n bá lé èèyàn ráyé ó ní definition gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀n tí wọ́n pàwọn láyé sáì wọ́n mọ̀ sí ìràyé gẹ̀rẹ́gẹ́ owó ọ̀dáyé náà ẹbí pẹ̀lú ilẹ̀ sí sáyé ìwọ tó ò ní dapọ̀ mẹ́rin lọ ọlọ́ọ̀ráyé sá ẹni ọ̀ráyé sá Dangote tọ́bá ṣe kí ni tọ́bá ṣe sá fẹ́ sọ yìí kọ́mọ ẹgbẹ́ mikra wà sí sẹ́dàmọ̀ sí wà lẹ́kọ̀ọ́ mikra ó sì wọ jàlámí àtàwọn haúsá ń tà tí ò dúdú oní 5,005 lọ ẹni tó ti kí ni o kó ní ọ̀nà ọ̀nà bọ́nà sọ́rọ̀ ah, ohun bàbá fún lò pé ó fún bàbá fún bèjì ìgbẹ̀rẹ̀ lọ́gbẹ̀ àrí tí ń gbó jẹ́ ní ọ̀pẹ́ fún àwọn ọ̀nà ọ̀sẹ́ bọ́ mímí kan ní ẹkùn kalẹ̀ wọ́n fún lómi bẹ̀rẹ̀ wọn níbi jẹ́ ọ̀dà pẹ̀lú rẹ̀rẹ̀ ẹn tó bá ti ráyé tí wá ń yọ lòlò ráyé ta ẹn tí è sí ìráyé kí ló rí kí ló ń ta mú ọ̀kan nù ẹ̀mọ̀ ẹ̀yà gbogbo àwọn pákéjì báyìí náà ni òun bá ń ọ̀kan náà ni wọ́n wá ara ayélọ́kọ̀ ọ̀sá ẹni wá wá wá ọ̀lá ayélọ́kọ̀ yóò ọ̀sá tí wọ́n jọjọ jọ nígbà pọ̀jọ́ náà ni abú ẹwọ́n ní kí n gbé ilé sí i náà wọ́n wọnú ilé ayé ọ̀sá wò rẹ̀ mú èrè láti rú bí tó ilé ìsíwá bíi mẹ́ta ọmọ ìyá ti sùn lọ́wọ́ Nígbà owó ìdílé lórí. Tó bá láyé dáṣẹ́ ẹ̀mà pé kò yẹ kó wà kọ̀ǹfọ́tébù ní ọkọ̀ pín. Ayé ìgbè lọ bí. Wà ìbádùn Rahman, àwọn ẹrúsìn ọlọ́run bá tòótọ́, òun wọ̀n tún wọ̀n sí ní wọ́n. Ó ń ní 100,000 thousand naira ọlọ́ra sọ seventy thousand kò sí òmìnira òjò tó ìtàn ẹ̀sùfíìsì ohun ẹ̀ǹkẹ́ ń wí hàn ọlábàrà kọ́ ọkọ̀ mọ́ sí fún fifty thousand ẹni ẹ̀ ṣe ń tọ́ mọ́ ọ̀yà yọ̀ ọ̀yà káàtó yìí máa ń lè lé òsì mọ́ gbogbo ẹ̀ ti dàrú wọ́n ti lè òsì ó ní kọ́ máa fún àwọn òṣìṣẹ́ ti wà ní ẹ̀ṣẹ̀ wa ẹni tó ní ọmọ fún wa jẹun ni èsì ní òkè ìrírí tó ti tiẹ̀ náà torí kí ọmọ bá náwó gbogbo ṣe ń sálàyé ìgbà yìí ń bẹ́ẹ̀ náà mọ̀tọ́ nǹkan ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mi bàbá ẹni nínú àgbàtọ́ bá tó fi nǹkan ṣòfò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sínú àgbàtọ́ bá tó tọrọ jẹ ó sì ní lápò wàlẹ́dí náà ìgbà ń bọ̀ fún lámì ṣe bọ̀ wàlẹ́dí náà kúrò sábẹ́ gbọ́dọ̀ ìjọba tó lẹ́bẹ̀ẹ́ fún mi ten thousand naira lọ́wọ́ òun gẹ́gẹ́ fún rẹ̀ ó sì ná 10,000 lọ àti tí wọ́n bá jọ ná 10,000 yẹn lẹ́nu tán kó tó fi lọ́rùn lẹ̀ àwọn ìbáṣọ̀rọ̀ àmàlù òun gbogbo bá ti wá fẹ́ gbé ilé ìkàlẹ̀ fẹ́ dájọ́ rẹ̀ a wà á fi sínú ẹrọ́fò a fi lò kí ni ẹrọ́fò ní ìṣẹ̀lẹ̀ ìrìn àjàwó mi ò níta nìmẹ́lì ó sì wà òkè báyìí kọ́dà eléyìí náà kí ló fà á tó jẹ́ pé àwọn mímà ẹnu wọn kò lórí èso wípé òun rèé ṣe dandan lára oúnjẹ ilé wọn ò ní amẹ́rẹ̀ tó wálé o ṣùgbọ́n kò sí inú tó fi lè lọ fẹjọ́ ọkọ rẹ̀ sùn sí pé kò tó wálé. àníṣebẹ̀ mọ́ yọ ọlẹ̀ ṣùgbọ́n ọkùnrin tó tó yọ ọlẹ̀ fún tó ń ti pé wọ́n ní èdè dandan ọ̀bára tí ti dáadáa. Nàá a ti láwọ èèyàn kan bọ́ọ̀ kó bá ń kó wọn náà ní yọ́ wọn lọ́ọ̀kọ́ báyìí yóò ní òbí mẹ́ta lámò fíjú yóò má kọ̀kọ́

bọ́ńkẹ́ iná ní kẹ́ mánéjì wọ́n bá dáadáa yìí kó tó mọ gàrí lé yìí wọ́n wá jí ọ̀ láti aago méjìlá pẹ̀lú rọrùn tí kò ní rán fẹ́lẹ̀ ọwọ́ arúgbó sáfùgbẹ́ ètò yóò rùn ẹnì kan kò sí àwọn adìgbìn ní àwọn àlàyé ìlera wa jẹ̀mọ́ra ẹ̀mẹ́jì àfẹ́jì pàyàwó àwọn ìbádùn àwọn ìdílé ẹ̀mẹ́jì àfẹ́jì pọ́mà ẹ̀mẹ́jì àfẹ́jì para wa náà

àwọn ìbádọ̀ rahman fún ìmọ̀ náà pa òun jẹ́nu jẹ́ pé kò bá mi fún mùsùlùmí náà kọ́ máa dídí mi o kọ́ máa náà náà pa. láàrin àìrìn ọba ká sọ wípé nínú ọgọ́rùn-ún asáti sọ bí mẹ́ẹ̀ẹ́dógún mẹ́wàá ọlọ́run gbà á ọlọ́gbà wọ́lọ́dà um, ní kàṣẹ rẹ̀ ọlọ́gbà nta um, àbílẹ̀ tàbí wá bọ́ náà wá bá ní kọjú bá ti ń tẹ̀lé méjì tọ́rọ̀ ìkọ̀kan wọ́n dárò méjì káṣíṣe